tèmi fídíò mi lọ́kọláya ó máa continue shortly especially èyí tí mo promise orúkọ ewé yẹn ó máa wá pẹ̀lú another interesting video ni yes another interesting topic but mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí fídíò Yomi Fabi. in fact ó ṣẹ̀ṣẹ̀ wọnú justice for Mohbad fully and he has gone a long way ẹ̀yin ẹ wo fídíò kẹ́yìn náà ṣe hùn ẹ ṣe ẹ wo fídíò yìí kẹ́ ṣe hùn ẹ̀rù ọlọ́run gan ó bà yín ẹ̀rù nàìjíríà gangan máa bà yín so the mr yomi Fabi, kudos to you nǹkan kò ní ṣe yín o nǹkan kò ní ṣe yín nǹkan kò ní ṣe yín ẹ wà láyà tàlàfíà àṣírí àwọn àṣebi àṣírí wọn ló máa tú inshallah ẹ̀yin tèmi ẹ wo fídíò yìí ẹ wo fídíò yìí kẹ́yìn náà ṣe hum nàìjíríà. wọ́n fi tẹ̀bí sọ pé ẹni yẹn ti kú tipẹ́ yẹn tí wọ́n fura pé ó ti kú tipẹ́ yẹn gbogbo táìmù yẹn ni wọ́n fi clean up. so hmm. ọlọ́pàá débẹ̀ ọlọ́pàá òní cctv ṣọlọ́pàá tí ò ti ṣerú investigation ẹni tí ò mọ̀ ló máa gbókè ń bọ̀ ní kámẹ́rà ilé ìbò ló mọ̀ kámẹ́rà tí ò fojú rí ọ̀rọ̀ kan wọn ò wá lọ́bẹ̀ láti sọ pé òkè tá a bá tiẹ̀ rí kámẹ́rà nulẹ̀ títa iná ògbó ló ń sàn sí wọ́n tún jẹ́ kó yé wọn pé ó ń tọ̀ wọ́n pé ẹni tí ó na ọṣẹ́ yẹn wọ́n ti yọ lọ níwà ìwọ̀n ọ̀yọ́ lọ àṣírí tí mò ń fún yín tó wẹ́bì ni pé ọlọ́pàá rò pé bóyá wọ́n ti yọ lọ. táwọn hmm. ṣáà máa bẹ̀rẹ̀ sí tọ́jú àwọn ní pé ta ló yọ lọ. ìkan tí mr Yomi sọ yìí mo ti sọ mo ti ṣe analysis kámẹ́rà yẹn bí dáadáa wípé even gan àwọn company tó ṣe kámẹ́rà yẹn gangan wọ́n máa tó bá dìlítì tinúlé tó dìlítì tinúbẹ̀ gan wọ́n lè kọ́ńtàtì company tó ṣe kámẹ́rà yẹn gangan. bẹ́ẹ̀ni ó yàtọ̀ sẹ́ ẹ ti jẹ́ kọ́mọ̀ sọ. mo accept nǹkan tẹ́ ẹ sọ mo. nínú kámẹ́rà dàbí kéèyàn kọ́ ní kéèyàn ní kéèyàn ní fóònù ṣe gbọ́dọ̀ mi ṣe gẹ̀ẹ́sì mi. báyìí ṣe báyìí ṣe nǹkan báyìí sìn what is enabling storage ó yàtọ̀ sí kámẹ́rà tó capture nìkan kámẹ́rà yẹn kọ́ ní wáyà ń dì n tó ń capture wáyà yẹn máa gbé lọ sínú storage ṣe gẹ̀ẹ́sì mi tí a bá gba court injunction yẹn kárin bó ṣe yẹ kárin tó bá gba court injunction yẹn ó máa compel estate yẹn ṣé gbọ́dọ̀ mi estate yẹn kí wọ́n ṣí kámẹ́rà wọn kọ́ sọ fún ẹni tí ó wà ní IT yẹn ó yẹ ṣí kámẹ́rà yẹn lọ sí inú ilé Mohbad níjọba ìbáyìí ohun tí wọ́n play fún ọlọ́pàá tí mo fura kọ́ play ni pé nígbà tí wọ́n ti rí pé wọ́n wọnú ilé yẹn wọ́n rí pé number one àríbi àpẹẹrẹ pé wọ́n á kí kámẹ́rà sínú ilé then ọlọ́pàá ní ọ̀kọ́kẹ́ tí kámẹ́rà bá wà ń ta tí ò sínú ilé iye tó bá da yẹn mo ló stọ̀ sí ọ̀làwọ̀n mọ̀ Mohbad ló nílé àwọn kọ́ ṣé Mohbad yẹn máa lọ jí pé mo ní hard disk cctv ẹ wà kò hmm. sẹ́ni tó lè sọ òótọ́ tí mò sọ jáde pé nínú ilé wa torí pé wọn ò ní nínú ọkọ lọ́wọ́ security wọn ò lè ọlọ́pàá ò lè ṣèwádìí lọ́dọ̀ general security estate yẹn ọkọ wọn lè lọ́bẹ̀ pé tó èèyàn tó lè sọ tọ́jáde ni pé ah, gbogbo kámẹ́rà tẹ nínú ilé oníkálukú wa yàtọ̀ sí ìjọba fún wa rẹ̀ install extra àwọn ìlú ah, Mr. Yomi and again ẹ sọ nínú question tán béèrè yìí ẹ ní Mohbad ó wà nínú àwọn landlord association lórí WhatsApp. exactly lára ìwádìí mi oye má pásítọ̀ yẹn ń jẹ́ kó yé mi pé nísìn òun ní àwọn ní gbogbo àwọn táwọn ra lébẹ̀ yẹn àwọn ní WhatsApp group kan yàtọ̀ sí gbogbo àwọn tó ń gbé inú estate ṣẹ́gẹ́tì ni hmm. at the end of the day ó ní ibi tí àwọn tónilé wà tóun náà wà bẹ́ẹ̀ ó ní Mohbad wà bẹ́ẹ̀ ó ní tí òun bá dẹ̀ ra lébẹ̀ bí òun ṣe rà òun àti àwọn òun táwọn jọra lé ó ní òun kò yẹ kí Mohbad wà bẹ́ẹ̀ torí target ordinary tenant so ohun tó wò wá mọ̀ ni wípé ó lè jẹ́ ilé tó wà náà yẹn òun ló rent àmọ́ ó ti ra lé ní ìsinmi bẹ̀yẹn tó jẹ́ pé èèyàn kan péré àbí méjì ló mọ̀ pa so táà bá tètè sáré dáadáa kó má jẹ́ pé lára ilé tó rà yẹn ni wọ́n ti fi ṣe bàgẹ́nì pé gbogbo dọ́kúmẹ̀ntì ilé ẹ̀kọ́ mi lọ́wọ́ ẹgbàá ẹ ṣàbùkù láṣìírí òun ló fi jẹ́ pé nígbà tí ṣẹ́gẹ̀tì ni ìgbà tó ibi tí mo fi dúró I was on standby lára àwọn lídìí mi tí wọ́n padà dẹ́rùbà tí yẹn sá lọ ó ní èèyàn kan tó wà nídìí iṣẹ́ yẹn tí ẹni yẹn contact tó yẹ ká fojú kojú kó kí n kó lóye tó fẹ́ gbà ṣé five million ni kẹ́mi sáré kó fún kí n gba kíní yẹn táìmù yẹn gbogbo ìgbésẹ̀ wa mẹ́sẹ̀gì tá a sọ síra wa ní WhatsApp wọ́n dẹ̀ sọ pé o tún ti ṣe báyìí mo máa post mẹ́sẹ̀gì yẹn wọ́n sọ bí tí àwọn monitor yẹn wà ní Manchester àti America wọ́n máa pa ogun wọn wọ́n sọ plate number as as as bọ́ni sọ̀rọ̀ wọ́n ní àwọn boys àwọn ti wà nù estate wọ́n ń dóde wà wọ́n dẹ̀ wá sọ fẹ́ni yẹn mo ní èmi ọmọ Fábíyì mo fi ọlọ́ọ̀ bá búra wọ́n bá wọ́n rí kó gbọ́ gbé mi lọ kọ́ jáde wá bèbè. màá screenshot message yẹn màá gbé sórí new whatsapp nísìn ẹ rí màá kọ́kọ́ bá orúkọ máa yẹn wọ́n blọ́ọ̀kì ẹni yẹn ẹni yẹn bá sá lọ ọlọ́ọ̀kọ́ pèsè ẹlòmíì ni torí pé ah. bí mo ṣe ń ṣe láti alẹ́ àná tí mo ti wà bẹ́ẹ̀ wọn ọmọ mo ti lẹ́lòmíì tí mo bá tí mo bá ta mm-hmm. so ohun tí mo wá wò pé ti bá ní dákẹ́ kí n bò tó bá ṣe ìwádìí bí mo ń ṣe tí o ṣe pé bí ọlọ́pàá tó bá ti lè bó tó bá ti mọ̀ pé mo kọ́kọ́ tó bá ti pa ẹ́ mọ́ báyìí tó bá ṣèfìní ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá tiye tiye yẹn so mo yẹ two hundred thousand wọ́n mọ̀ pé ọlọ́run máa gbé èèyàn kan dìde láláàdúrà tá a máa ṣe ní alẹ́ yìí ó máa gbé èèyàn kan dìde ẹ̀ rí pé ẹni yẹn tó lágbára ju ẹni tó ń lò ló máa sọ pé lábẹ́ bó tilẹ̀ wù kó rí ẹ ẹ bypass ẹni ẹ sọ pé mi ni Muhammed tó bá bí ẹni yẹn dá kó fọwọ́ padà mi lójú ẹ lọ ṣe gbòwádìí sí ẹ àwọn ní ìsọyìn wọ́n lè máa ṣe wọ́n lè máa gbé ẹ̀ jáde Nàìjíríà lè máa rí òótọ́ all right sára yẹn yé everybody pé ó ti yé mi Oh yeah, wa bẹ́ẹ̀ tí kankan bá ṣe mí tí kankan bá ṣe mí látàrí ohun tí mo sọ yìí torí bẹ́ẹ̀ gan ni òótọ́ wà wọ́n tẹ́ẹ̀ bá ti rí nǹkan tó fẹ́ mú lọ yẹn àtọ́lọ́pàá àti kòrónà ọkọ̀ máa fi ọmọ àfi di olú ẹjọ́ lẹ́ni wọ́n á mú hmm. lóde pé wọ́n á kọ̀ sọ pé charges by charges by ẹni tó ṣe gangan ó ṣì máa escape àwọn tó wà nínú ilé yẹn gbogbo àwọn tó wà nílé yẹn mo dẹ̀ ti pa àwọn tí mo lè pè tó yẹ pàjọ wọn náà àwọn báyìí báyìí wọn ò gbọdọ̀ escape torí gbogbo ọlọ́jọ̀ kọ̀ọ̀kan pàdé papọ̀ tó fi rò pé ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo fi lè sọ yẹn kọ́ ṣeré fún mi ṣé ẹ gẹ́tì mi àti ẹni tó wà ní ìcháàjì security estate yẹn àti ẹni tó wà ní ìcháàjì CCTV. ẹ jọ Mr. Yomi. When I tell you Ifeanyi is working and he has gone a long way, you think I was joking? Iṣẹ́ tó ń ṣe kò ń ṣiṣẹ́ kékeré, so please, we appreciate you. Well done. Mo kàn ní goosebump tí mo kò sí. Má gbé sí ṣẹ́gbọ́n mi. But I will still post it on my page because I have to post it nígbàdàn tí ẹni ẹsọ tẹ ti tayọ mi ṣé mọ̀ pé mi tẹ́ wa yẹn wọ́n ti mọ̀ pé wa ń bẹ̀ ẹ wò tó sẹ́ni sí mi tẹ́ni ẹ bẹ̀rẹ̀ sí wọ̀ tó tún bá di ẹlẹ́kejì tó ní nọ́mbà wo lọ́ fi sẹ́ndì ẹ̀ tó sẹ́ndì nọ́mbà yẹn sí mi wáyé wọ́n dẹ̀ tún mẹ́sẹ̀gì obìnrin yẹn pé sori pé o sì fẹ́ o fẹ́ gbẹ̀mí ara rẹ̀ o tún sẹ́ndì nọ́mbà wa o tún sẹ́ndì ẹ̀ sí Yọ̀mí Fábíyì ah! wọ́n dẹ̀ jáde mo bọ́ sí títì yẹn pé ó yẹ ẹ bọ̀ kó tiẹ̀ ó yẹ wọ́n kọ̀ wọ́n mi bẹ́ẹ̀ pé wèrè ẹni yẹn mo ti rí yẹn ní àti a day before the other person tó wà ní estate yẹn náà tó ti fún mi ní information because wọn ò rí mi alẹ́ ni mo wọlé síbẹ̀ so ká lójúmọ́ mọ́ ni láti mọ̀ pé mo ti débẹ̀ ní ìdẹ̀bẹ̀ anybody chat so ọlọ́run pé physical ni mo rẹ́ni yẹn quietly ló fún mi ní gbogbo lowdown. Hmm. àbí ẹ̀rí kó lágbára báyìí hmm. this is Gloria Popson thank you for watching please don't forget to share love and like thank you. <laughs> ẹ ṣe gan mr muiwa ẹ bá wa continue láti máa protect the south ṣe mọ ìtẹ̀wé náà ti bọ́ sí ní tó bá mọ̀ ẹ mọ̀ sínú ara yín for now ẹ jẹ́ kó wà nínú. àní gbogbo ẹ̀ tẹ́ bá gbé sínú tó bá ti mọ̀ wáyé wáyé sí tó bá ti lè gbé tó tètè sọ́sítà àwọn ọlọ́pàá ni mo bá yẹ máa trace anybody tó bá jẹ kọ́ ṣe kàfé mi. tòótọ́ ni mo ṣe ìgbésí ló máa trace mi. ẹ jọ mi fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan <clears throat> ẹni tẹ́tọ́ pé wọ́n ti ń wákàtí tó kú òun nílé yìí ṣé follow up ká make sure kó wà okay àbí báwo no general ni general ni bàbá ọmọ náà so pẹ̀lú lọ́yẹ̀ so kó má lọlé kò lè lọlé báyìí sí kò lè lọ ẹsẹ̀ stéètì yẹn. abirú wàhálà wò lélẹ̀ yìí. so o lè fi orí náà lọ́dẹ̀ tí o ṣàdúrà fún mi. o ṣàdúrà fún mi nàìjíríà. Mr. Yomi o ẹ máa yọ̀ǹda máa yọ̀ǹda yìí because èmi gan ti fẹ́ máa lọ. Jọ́dún please protect yourself o. a lè sọ̀rọ̀ ọ̀lẹ́yìn o. ọwọ́ náà ni gbogbo ẹ wà.